الذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين نعم أجر العالمين الذين صبروا على ربهم يتوكلون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله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 وبعد السلام عليكم ورحمة الله وبركاته وبديت يا الله سبحانه وتعالى ورجو رجي البركة إكاتي تفسير ولوا إيه ودم رمضان رمضان ودوك وانكا إيه يودو 1438 èkìtì déédéé by june 5th 2017 insha allah àdàrọ́ títàlá suratul ankabuti àwọn gbọ́ka kwana lẹ́yìn ohun tí gbọ́ka bọ́lẹ̀ wọ̀lẹ̀bí ń eh? gbọ́ka láwọ̀ ákàwọn ojúgbó gidi ìmẹ́ni ọjọ́ ọjọ́ dòbí ma tíyàn dídímín ìyàpọ̀ kírètì ma dídímín ọjọ́ ṣẹ̀dúmá òtùgbó gidi ìmẹ́ni mọ̀mọ́rátà ní mọ̀mọ́ra ìmọ̀dúnṣe kọ́lọ́ yọ mẹ̀mẹ̀ lọ́ọ́lẹ̀ kọjọ́ níjú gbogbo bíréèkì wọ́n ṣe àbíréèkì kọ̀ ọjọ́ ma kọ̀ọ̀la ọjọ́ mọ̀mọ́ méjì gẹ̀ẹ́sì ọjọ́ nìí mátùmálò mátùmálò ọ̀bẹ̀tẹ̀ ọmọdé ẹ̀dẹ́ wọn mẹ́ka ó mátùmárọ́gbá àmáyé màá jẹ́ mẹ́ẹ̀dọ̀dún ọjọ́ ẹ ọ máa dún ṣàlùkọjọ́ méjì máa tẹ̀lé gbogbo màá jẹ́ àtsódò méwò máa dún tánì téwò yóò múnẹ̀ tó dáa dín ní ọjọ́ ẹ̀rọ lẹ́tà làhàhà yìí àbọ̀ ànẹ́kẹ́ tí ó dòtó dé ọkọ̀ ẹ̀tẹ́nì mànẹ́kẹ́ tí ó dòtó dé ọyẹ ẹ̀tẹ́nì bísínẹ̀sì tó kọ́ lọ́pọ̀ àgbọ̀kọ́ àkàlùkà náà wọ́n ti pa ìyá ọmọ nìkẹ́ dé wò tánẹ̀ mọ́ ló tó yé wò ló ti stéètì ẹ̀jí yìí gbójú ó yá nà múnàgbò màá tí mọ̀ kó yá búmọ̀ nà àtẹ̀wò dó ń gbọ́ bí ẹlẹ́bí ìjẹ́lẹ̀ wọ̀ àmá ní ṣòdò tó dí ọjọ́ ma ti tó tó gbọgbá ìtàdí ní má jẹ́ nìkan àlókù gbọgbá ìtàdí ní ọjọ́ dẹ̀ ma tukọ́lọ́lẹ̀ máa ń ná ojú bẹ́ẹ̀ máa jẹ́ tukọ́lọ́lẹ̀ àkọjọ́ máa ma máa ní àwọn rẹ̀ nìyí والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العالمين والذين آمنوا ama ide allah yanu be kuma yami imani don wajo wawo ya gida ya ce harfin istinaf ya gida ya ce allahu mace ne fito da todo ma ko yi ole ma ka so ya so ye gbi ki leti papa gbogbo ma na lo ma bi bojo ma zaba ba le do wa azaba le ma da lo ho ya wa abojo ko yi mala yeli wallazina amanu amma fa bigi yadi imani hojo ichi paya bigi imani hojo magani ko ti wa wawul ataf dain wawul istinaf ma dai amma fa wallazina amanu on bigi jami imani dunwojo mamalla wududuka wa amilu salihati takmarata na mukolo yo memeleti udeju mairata na okolo yo memeleti e kuma goro me hun gbojo ma ran tele ti won ta se to di ojo ge ojo akona ma hu ojo je kona ma hun Allah wa gbaluta na nkojo gbaluta na o ma de ye lenu be wi annahum min aljannati والله سيدك أن يعد الرمومة أن يعد مر من الجنة بمعنى في الجنة أن يعد مر إلى الجنة غرفة آمين دادي دادي ونسيم ما جمع أولئك يوم تجري من تحتها الأنهار àmómi òhèmìnà ojójó ha òhèmìnà ọlámúnú àná ilẹ̀ ní ibi òhèmìnà omi ó ẹ̀chá gbòhèmìnà na àwọn ẹ̀rẹ́ anẹ́wọ̀n àwọn òhèmìnà wọn múlẹ̀ bọ̀tí àjẹ́nà ọjọ́ òhèmìnà inú òlò òhèmìnà ńwọ́ òhèmìnà mímá òhàyà òhèmìnà ọtẹ́ na bá mú omi ojójó òjòjì

فيها اتم يومي دادا الجنما أو ما تنل سبحانك كلمة ما دفعلوا ده من سبحانك اللهم تقاموا كتني دوغو يوغو amomi ẹlìjẹna lọ́gẹ́lẹ̀ alẹ́ ipá ẹ̀fà wọn máa ń ma anẹ́tì fún gbogbo màdẹ́ ìròyìn òyàlẹ̀ ẹlìjẹna yìí iye ọmọ ẹlìjẹna múdẹ́bàtà ẹlìjẹna khalidina fiha ògbégbé ilẹ̀ ìyìn àdáyà àlìyànà tí a kí àgbọ̀ ọmọ gbogbo àtúgbà kà tákìdòhùn wọn láwọ́yẹ́ ni wọ́n ní ìmá ayẹ́rù àmìlì ogbo kíkè ń rọmọ ya bókè ṣokọ́lẹ̀ mọ̀mẹ́lẹ̀ ogbo kíkè ayẹ́rù ogbó kíkè ń rọmẹ̀ àmìlí nà àmájú máa bù rọmẹ̀ ogbó wọn la rọmẹ̀ ní ìmàgídẹ́ fi ń jẹ́ ìkùmà nẹ́dù òhèun dágbọ́gbọ́ kí bí sà máa nẹ́dù pẹ̀hùn bíẹ́ ó tàbálẹ̀ bí sà máa kánú yake amda meyo imdi ni'ma ma kanu ya'malu ibiroyo ni'ma supposed bi isare wa ni'ma ajru al-amilin ogbo kike won gulu rome mbeki tukolo yo mamele kala hanya do rome umai ka ogbo kike won la urome kọjọ anya dungu malẹ aláwọ̀ ẹjọ́ wọn kájí àwọn ti kọ́lé mọ́nù rọmọ èèyàn lẹ́mọ̀nà ọjọ́ aláwọ̀ ọlọ́lá wọn mọ̀nà اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا إن وإنه ليسر على من يسره الله أنك وما الله ورم الله تكون الله يعمدنا الله abiebi kɔlɔ ŋrɔmɛ kakpo rɔmɛ yɔ kɔɛ ɔkɔlɔ lɛ ta la hàn wɔmɛ na ni na na innaka ala kulli shay'in qadir mm allah ewu how excellent how excellent Huh? وجنعما أجر الآمنين ورمى يما شكرا يوم بابيلي أدري دا الذين صبروا وعلى ربهم يتوكلون الذين صبروا وجبيك ما يما كوريدو تدي وجو مما كوريدو كديني ما كيني كينيو mamuchudu tukok macha dini yo mamele umbok ma jok mamano ojemu ini marata ne mawok ukoloma tubo ka dini de mawok ukoloma tubo ka mama kochal Qur'an umbok ma mo jok mana munuku ede ako jok kabai anebi kabai mamuchudu lutubo ko ya machi bele abeti achokolo jok

wewe ubegi wacha papapitia eliko akuli du kuna kiko chalachi eda kuli acheye iko do karabe kejiwa eda kuli kewe do tu yin le vyojo eda kuli are ojo emedo yana meju kẹmúdó wa àgbàdé òwò ẹkọ ọjọ káàrọ ọjọ lẹkẹ ọjọ òǹbẹ kìsàmẹ náà kólé lẹ àwọn ọyẹ ni òbó kọ gbé ògbó kéwù rọmọmọ ọjọ náà lẹdọmọ ọjọ òyìn wọn máa dẹ alẹdẹ náà sọbọrọ àbí ìdàkùnmàdàkùrí wọn ẹlẹ rọbì yìí ń yẹtẹ wọkẹló àbí lẹ màá ṣe ṣe tẹwọkùlì màá ṣe gbólé ní òun aláwọ̀ dúmà màṣẹ̀gbóló náà yọ́ màmẹ́dọ̀ máa fi wọ́n yọ́ máa tó pa lámẹ́rin èrò kọlọ ẹ̀kùn máa ṣe tó dáadé nìyí èrò ìbẹ̀bẹ̀ ẹ̀bí ẹ̀nà tẹ́ máa tó pa ohun dókè nìkè lóbi ohun dóhùn tí ọ máa dà kó dáa yẹn ti kọ́lọ́ kìtì ọjọ́ bá àbẹ̀ ọmọ ara ìbìbì lè rí tẹ́ bá ọ̀nà ìdójú kọ́lọ́ kọ́lọ́ kìtẹ́ kẹ̀tẹ́ ẹ̀ ọkụ lelelelele múnẹ òun àwọn alọgbẹ ọkọ kì alálọgbẹ ọkọ òtì òtì òtì oti. ọkọ òtì òtì kì dẹ́kì alálọgbẹ àjọ yìí àmì ìsukúlù dọ́gba màkùmálì ìsukúlù yìí takumati ìsukúlù yìí èèyàn. ẹ̀kọ́kọ́ bí ẹkùn máa náà dùn máa tún mọ́tò sí ìskúlù lẹ́kọ̀ọ́ tí kò ìskúlù ọ̀rí yi yìí ya abẹ́ lókìdẹ́ yàbẹ̀kẹ́ ọ̀há yìí ó ké tẹ́ràn ayọ̀ test function kẹ́dì education yọ mọ̀mọ̀rẹ̀ ń gbàkọ́ kó ṣe ó ẹ̀dùn wọ́n anáhùn ìkọlọ ọkọ lẹ́nu èkì jẹ́ gbèrí ẹ múmọ́ àwọn gbèrí kínú èkì jẹ́ ẹ̀dọ̀bọ̀ má ẹ̀dọ̀bọ̀ má kínú ẹ gbogbo kẹ́ ló jẹ́ oko àtòwìyòkó ẹ̀kọ́ wọn ló jẹ́ àtàlẹ́ àlékú àmọ́ ma wọ́n yà oko oko ọjọ́ tó gbogbo tó tí ní àkàkà ní ọmọ ẹ̀yà ẹ̀ka ẹ̀kọ́ alùsẹ́dà mímí àti ẹ̀ ó olùdó àlùmọ́ ẹ̀pẹ̀tẹ̀ ma ngbe ka mo rí ọmọ mẹlẹ yọ èmi ẹ̀mdò dé rẹ̀ na ní ìdọ̀ ọkọ̀ ipa bẹ́ẹ̀ yọ̀nyọ̀ ìjẹun bó pàwọn na díìnì kò náà kú mọ́ bó fi àtúkọ̀ ọyọ́ pàwọn dẹ̀rẹ̀ tíyàn máa jẹ́bíẹ́ ajá jẹ́bíẹ́ ẹjẹ́bíẹ́ yàwó àwọn ẹmọ́ àgbàdo rẹ̀ wọ́n tẹ́mẹ̀ wọ́n ní ẹmà ajẹ́rù lẹ́ àmìlí ọ̀lẹ́dínà sọ́bẹ̀rù wà álẹ́ rọ́bìhìm yàtọ̀wọ̀tẹ̀lọ́wọ́n ó gbó kíkẹ́ ń rọ mẹ́mọ́ àtúkọ́ lọ ìyọ́ mẹ́mẹ́lẹ̀ مبابيلا عدالتي الذين صبروا مبيك mgbe كوريدو بيزنس انا ọ na وا اوكو حرام ọkọ يا ọkọ ما جاون دابا ويو ngbo ma mgbe kọlọ ọfíìsì màmá àforídó pẹ̀lú kìtì halal ẹkọjọ́ ẹnẹ dúkìá ọkọ̀ ọjọ́ sí tòpá lé lè ẹnẹ kí ọkọ̀ ọjọ́ sí tòpó ibi ewu lè ẹnẹ kí ọkọ̀ ọjọ́ sí tòpó akẹyìn àti òkàmúnẹ ní kẹsíkò lè inṣá aláwọ̀ ọjọ́ ìyẹ̀dàyọ́mẹ́ni aláwọ̀ ìyẹ̀dàyọ́mẹ́ni iyẹ̀dẹ̀ẹ́dàyẹ́pẹ́ọ̀nù ورموا وجوهنا عقد والذين صبروا على ربهم يتوكلون عودوا ما أم قلوني mamu bidu ya mu uduma tudogala upanu pache ya pala chola du maoma gubote ngalauna kolo yubo kenele kwa wage oje shakade ubio memele kidele mana yeni hi وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم وكأين حرف تكسير ده وكأين بمعنى إيش نانا نانا نانا نانا من دابة ويا من ورد كما تونن نبدوك يا الله لا تحمل رزقها

nana nana nana kwe ya me ngore mbutuk maluma na ngore dalanu la yahmilu rizqaha maana riziki man Allah yarzuqaha wa iyyakum au jwa dividi ngama ngule pakbo a wa iyyakum pa me igede gede sujala pa me kame unene jonjama lu jonjanu ẹ̀nánà ẹni kìlò lẹ òṣì alápá kìlò lẹ́hún ó yí òun ọmọ ó yí òun ma ọmọ ẹ̀kúta bẹ̀kítẹ̀ kútẹ̀ ṣe alápá yẹ́hùn náà náríṣìkí kó kàkà kó yàyà ọjọ́ yíyí tẹ́lẹ̀ kọ́ náà ọjọ́ yíyí àbẹ̀kọ́jọ́ yẹyẹ ní tẹ́lẹ̀ kọ́ ngòkè àlọ́ àkọ́jọ́ ẹ̀jẹ̀ ma jẹ e, ni ngòkè lò iná kọ́ ní ìwọ̀n mi sọ̀ra ìwọ̀n mọ́lẹ̀ òkú màdúkọ́ mọ́ oyin. òkú màdúkọ́ mọ́ oyin èélẹ̀ pé kọ́ lè yìí kí àwọ̀rá ìhun náà láwọn pé kí ìhun tó lè dá abájọ yìí ọjọ́ jẹ́ aláwọ̀ kí aláwọ̀ kí ilé tọwọ́kẹ̀lẹ̀ tí wọ́n mọ̀nà ẹmọ́ ni tọwọ́kẹ̀lẹ̀ ọ̀bàtà ń adé ohun ilẹ̀ yóò tọ́dábálẹ̀ aláwọ̀ adú tẹ́júgẹ́dẹ́ ẹ̀wọ́n adẹ́ ohun wọ̀húwà sẹ́ni ọ̀lẹ́ ohun tí ó ń dá gbọ́ làtọ́ làdó alimun yanima ẹ̀wọ̀n tẹ́wọ̀n dó tó dábálẹ̀ àwọn akàṣàmì ìyànyàwó a ma àwọn akàṣàmì ìyànyàwó a ma lápá a ma kídòrá a ma díyàn a ma tẹ́nẹ́jẹ́ àwọn ọmọ ọjọ́ akọ̀lá wọn amuda yin be nza ko mo na fe ojo ki ma yan dodun wa ojo ki mo ko ni so ojo bi tin o edo ami yanya ho ama kidura ama lapa ama edo be ngari ki amune ma ama chamune ye awon yo ko la mi mi de وكأي من دابة لا تحملها لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم أه، وكأكيكي لك يا سيسي جويدان أنا كما نويا أنا كي نويا إبي أكبر كتنين بكا كويتي وكالي جوانجي <laughs> olùfó méjì gbọ́ ẹnu kẹ́dọ̀dún akẹ́nìkè lókè ẹnu jẹun tọ́jọ́jì náà yà yí ìfìdọ̀ lóhun tákí wọ́n fìdọ̀ yóò àbókì ni mo tẹ lè jìmìjìmì jẹjọ́ náà lè yí àbókì má yà náà yà tẹ lè lè yà máa yà mbogi ya ma afido ya mana mụma, moma afida moma afida munugu amale yomo mbebo noya no mata majene nu moto boki kunye le godo godo godo yo boki noya no madomo se so ya kan oya meji etata ibe bie bie ma ibe akaviri maka kone na ne ọ̀wọ́ ọmọ méjì bí ọwọ́ ọmọ mẹ́tẹ̀ẹ̀lẹ̀ bí ẹ̀hùn ọdún mẹ́mẹ́lẹ́yẹ egwu kórí yóò nánú jẹun anọkọ yìí egwu kórí kìtù ẹkẹtẹ ọyà kí mẹrẹ náà ma kí mẹrẹ ẹnẹ dúkìá mẹrẹ ọkórí ilẹ̀ yóò nánọkọ yìí ayà yìí ìmúnutẹ́jú gẹ́gẹ́ ń wọ́n alìàmì yehu dùdọ́mọ̀ ma tí ó pa léyọ̀nà tó dúlẹ̀ máa ń yọ ẹ̀ àmàní àkọ́rí àdúkẹ́ ìyàn tí ní àkẹ́ àlèkẹ́ àjẹ́kẹ́ mọ̀ owó ọ̀yàní tí ní ọ̀nàkẹ́ àjẹ́kẹ́ mọ̀ ó dàyẹ́ bàpá ọ̀yàní wà fídọ̀ọ̀lẹ̀ wà fídọ̀ọ̀yàlẹ́ papò ẹ̀hùn dó èjè mọ̀ ẹ̀ papò iyìun omi ẹ̀hùn dú papò wẹ̀lú ọmọdé ìwọ́n bí yanẹ̀wẹ̀ wọn nù dá abụghị na ya ọghọghọ na mụma ọghọghọ ụgbọghị na ya aka bee tinye ohe mgbe alụkọlọgbọ ya detụlị mekpebe ya abụghị na ọma ọghọghọ kere ka mama ya mama ni tirinini sọma kì wéwé má ya ọhụ òun yẹun má ya á aka tẹ̀wéwé ọma ṣùgbọ́n àtúpáyé kọ̀ntrólù rèé mẹ́lẹ̀ àtàkì náà yà ọwọ́ ọwọ́ kì náà mọ́ máa yọ bìrìkìtì ká máa ti kúrò papọ̀ mẹ́lẹ̀ máa ránẹ́kì náà yà kéé tí ọmọ mẹ́ta ó ka ń gbégbó ká lárò alùjọ́ wu yìí kọ́ náà yà náà máa wọ́wọ́ yẹ́wọ̀n náà nọ pàbílẹ̀ kí máa tó gbé pèròtọ́ ya kàmà náà ti májà máa nà mú mọ́tọ̀ ọwọ́ lọ́nà ẹlú ní ìnàmọ́ ọwọ́ ìnàmọ́ ma ọwọ́ yọ onúgbé ń kà ní akẹ́kẹ̀rẹ̀ bọ́ abájọ yìí kí mi yẹ kó gúdó ẹ kà ní nìna a máa fi àyàn gbẹ̀bì ọ̀nà hospital oya ndu ki anya gbebi ohun atudu ojo provider ki ale ki atudu ohun lehun ma le ri ohun un ma ya toga hospital ti school won ngbo ya lodo college ota ki awo abu yi a atide eleli ama oyo akonga provide here turle ye ni ngorle du ko alle le pa ko ngadu ngamele je bamme onugo yi so kame ku gbeju men isu gbeju na ki gbeju tu ele o ba to ko se kede otita lawon ibeje won se to ene ko won mu la ka yi o gbeju meje te na ko ya buda budu ibeje mi na se to ene ka te aja la re be yen to ene ka lo tábìlì èkó anya àdúgbò àmọ̀ yóò pa mí òde ẹni èkó wọn tó ẹ̀hùn tálẹ̀ òun jẹun òun ejú bìtúlẹ̀ ya mejú yájá tẹ́nẹ kò tó ẹ̀hùn alẹ́ kìtẹ́ ilẹ̀ òun mẹ́wò tẹ́nẹ lẹ́lẹ̀ ẹ̀hùn kí káàbìrì nọ nọmọ ọwọ́wọ́ ka mama ya tí ìlà pàbí àlè ẹ̀pàbí àmọ́malẹ́ ìkúgbọ́ ọ̀bọ̀ àtẹ́kìyè ọ̀bọ̀ àtẹ́kìyè ọ̀yàṣọ ọ̀yàpọ̀ ọkọ̀ṣọ̀ kọ́yìn tọ̀kọ́yìn ẹ̀kọ́ tẹ́kọ̀ ọ̀bì kàkèlé tàìtàbàjì túnyàn ọkọ̀ tàwéwé ọmọ máa yá àtẹ́dì nà gbòmẹ́ lónìí àmà mi mẹ́tọ́gọ́ ẹnu kíyàn náà ẹ̀wéwé ọmọ máa yọ́ ọ̀nà ìhọ̀wé rẹ̀ ní mi káàkiri mẹ́mú kó yà ní ma kọ́yún ẹ múdi káàkiri tí làálẹ̀ ó wọ́yà ya wọn máa yẹ́ àmẹ́lò nàbẹ́ ànọ́lẹ̀lẹ́ wọlé àwọ̀ ọkọ̀ jẹ́ yìí ugwulunwe gị ugwulunwe ya nọ ya mẹ́ta ugwulunwe nọ ya mẹ́ta ọ̀nwẹ̀ oyi o àbí iye mọ̀mọ̀ mẹ́ mọ́wọ́ tẹ́nu yẹun oye o ẹ̀kọ́ yìí gị nọ ya oyi oye oke yi enwe gị nọ ya ma ń olú yọun

mẹnọmọ ọwọ́wọ́n mẹnọmọ ọwọ́wọ́n àyákẹ́ ìwẹ̀ àtọ́mẹ́kẹ́ èdè ìyàmọ́ máa tẹ́ ẹ̀fà kó ma orí ńlá máa kí orí mọ́kànlá wọ gúúsẹ̀ tíyàn tó dúkú ẹ̀kádò ẹ̀ tó kóbò yá tí ẹ̀ tẹ́kẹ́ kó máa bè yìí mọ́ ọwọ́ kádò fi dẹ́wẹ́wẹ́ ló wú ẹ̀kẹ́ sọ́mẹ́kẹ́ ìbí máa wọ́n máa kú ńlá máa pẹ́tò yìí máa wẹ́ pa tíyàn bẹ́ẹ̀ sọ́gẹ́lẹ̀ ń nẹ máa jẹ́ akọ́nà nínú ìyàmẹ́ èyí ní mẹ́ni àkáàbìrí gìdẹ́yẹ bí abojí gbóngbó kàlà ń tó kòrò yàmí ẹbí ẹ̀yìn ó mi kìí àmọ́ sí mílì kìí àmọ́ mílì kò dùkùrù mọ́ dùkù pẹ́tàpẹ́tàpẹ́tàpẹ́tà ní mílì kìí dùnmọ́ bá ní tẹ́rẹ̀ rẹ̀ òyẹ́ ń kìí ajẹ́ tọ́ yìí ó dùkùrù kùmà rọ́ virus machine mma adúwá na bí ya èèyàn ụta úta yẹ ma máa kéṣe áta ya yá yìí mbọ́ gẹ́lẹ́ mà ní kí làwọn ya máa jẹ ma làwọn ẹbí ya máa jẹ ó yẹ ya àwọn amẹ́yàmú tó dùn kẹ́yà kó mẹ́ ta ẹbí ẹ̀yìn ìní dọ́kítọ̀ ń special àtàwọn kìgbì village yà ní dọ́kítọ̀ iye òun ní dọ́kítọ̀ kì ya ẹbí àwọn ni dọ́kítọ̀ ẹbí ajé ní kókó ìmúkọ́ ẹbí àwọn ẹja náà yà ní ẹ̀yà mọ̀ pẹ̀lú àgbà ẹ̀dẹ̀ wẹ́yà ọ̀bùdọ̀ ọ̀nà ọkọ kẹbíà ọkọ máa pa bí ó yẹ bíà ìdálò òkòlókà òun mẹ́lú wọn àdó kọ́lẹ́jì kọjọ́ ká àbó ìrà máa kọ́yà ẹ̀yà kọ́yà iye ògẹ̀ nínú ẹ̀wọ̀n ní yọ ẹlẹ́gìnẹ́bí abọ́ yìí kò gògìrẹ́ ẹnẹ́kì ó ń rán fídíò náà ní òun wà wùdẹ̀ fídẹ̀ ẹbíà ẹbíà kò mọ̀ kí kó àwọn ẹmẹ́bíà tó àti èèyàn bẹ̀ wá dọ́ kúrọ́ lọ ẹbíà kúrò yí kúrọ́ la gbogbo wa náà amẹ́málẹ́la yìí ọdùkúlù la ní ẹlẹ́ta náà mẹ́yà ìṣeré gbà mẹ́kẹ́ yẹ ẹlẹ́ẹ̀dẹ́ kẹ́yì mẹ́kẹ́ tírí tàzán kámẹ́yà ọ̀ ẹlá ìṣeré la yẹ́ yìí ń gbòjálẹ̀ fresh. mgboke ma ko na ewewe ataku ihe muda ọbọ mama kọntrol amamani ime izigi ya tija amọtọ skulu klaasị ya beki tija yi mega amama gị ajọ gbama yi tija ka yi e klaasị ka ẹlẹ́ àmọ́mọ́ gidi ọwọ́ wọn ló ti kụmụ kó onye àmọ́tọ́ yàtọ̀ àmọ́tọ́ ma màwọn na tẹ̀lé sàmútọ́ kí bẹ́ẹ̀ fún má jọun ìdí iná mọ̀tọ̀ yé méjì kọ màmíyé bá bros oh, ma kɔ ma ala ma ti wa bidɔbidɔ wi sukulu ma ya kɔ ma dɔbɔ yi da wi sukulu anti ya kɔ bɔ yi yɔnu ama ŋo ku wa ti one dia no ma no ma mele ne unge adu abo le kunge adu juta mele asika yo lo ya mikka kire mo bo aburu kumanda balen siang kajie kojo ami government wa ene do ma yeki tola mo ene do bi jeki school ìtì skúlù yàkọ́tí àdínì ìmdàbàkọ̀ mẹ́mẹ́lẹ̀ ọ́hẹ́jẹ́ bá ẹgbẹ̀ nàbẹ̀rẹ́jọ́ àdínì bá ẹni àmì christian majọmọ manoti school of theology ma nàbẹ̀rẹ́jọ́ àdínì ma ma náà àdínì ma bẹ̀rọ bẹ́ẹ̀ ma yìí ndégi jababa ma kọjá àdínì ma ma náà àdínì ma bẹ̀rọ àmọ́ ọmọ ma gbámọ̀ yìí ma yìí ene tu kilu lo ya tan o oh, ta ke ne du ki do knowledge educational qualification ni itu pe ni education akadi level abai inu ma sociology akadi at least ni level abai And he must, everybody must be literate. You must read and write. You must be an educationist, sociologist. With education late, e I don't know me in Umma health education. Health education. And I do get alokolo do ya nagboyo ya nagboyo inu my health education ọ̀nà ọgọ́ ẹ̀ngọ́gọ́ ìjọngọ́ ọgọ́ akẹrẹ̀bónì ẹ̀ngọ́gọ́ ẹ̀ngọ́gọ́ ìjọngọ́ ọgọ́ akẹrẹ̀bónì òyẹ̀wò ikì ìgbàni ọgọ́ màmá ń dòrò náà ma òyẹ̀ ìjọngọ́ ọgọ́ akẹrẹ̀bónì ẹnẹ́gì nọ́lọ́gọ́gọ́ ọgọ́ ìdúgbẹ̀kì ayúzi yàní lẹ́wùlù mẹ́ first aid lẹ́ tírénì ni wọ́n dúkì ní alùpùpù ìjẹ́tì àbẹ̀kí ìjẹ́tì

adini tɛ eye bia tɛ eye tɔla tɛ dabalɛ dabalɛ kɔgɛlɛ ma dɛni ɛlio nɛyi namɔ ma wɔwɔ yɔ birikiti le wo gbɛ wa do kpako ma di sukuu ba aba tama gbɔ wɔ bɔ gbogbo li ko gusɛ kɔdɔ la ni ɔjɔ adɔwɔtɔ amalɛ dza di sukuu lɛ o do tsi. àtàyìn ayójí ní agbanu nà ní àmẹ́wó ẹnẹ̀dú máyì ẹnẹ̀dó nẹ́tíjà nà mẹ́rẹ́ àmẹ́wọn abá àbẹ̀kú mẹ́lìkẹ́ alòlẹ́nu ọjọ́ kí máa nẹ̀rẹ́ jù dùn wá ayà ihùn anámọ̀lọ́gọ́ èdè òkè ò ọjọ́ ẹni wọ̀ká ayé mìndábẹ́tì ìṣẹ̀nánà ń gbẹ̀ngàn mímí àmẹ́wọn rẹ̀

aláwọ̀ àwọn ọdún àmì ẹ̀yẹ ẹ̀yẹ gẹ́lẹ̀ wọn jọ kàtẹ́lẹ̀ wọ̀wọ́ sẹ̀ní alẹ́ òṣòdó agbẹ́hun tẹ́hun dó alẹ́ ìyàṣòdó ní ẹ̀mà àwọn tẹ́hun dó náà ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر والقمر وسخر الشمس والقمر ليكونن الله فأنا يؤفكون aláwọ̀ akọlọ àwọn oyé àmì káàbìrì kí á brainwash brainwash àmúnẹ̀ adàmúnẹ̀ dárúbọ̀ yọ́ máa tẹ́ máa ká máa di ọlọ́yẹ bíẹ́bíẹ́nẹ́ tí yóò mọ̀ ẹ̀dọ̀ àmúnẹ̀ against kàkọ́jọ́ ní kí ṣe ọjọ́ bẹ̀wọ́ ìhùn nẹ́nu yẹn ọgọ́ ẹni dó mẹ kọ́nà ọyọ mẹ kọ́nà ọ̀làyọ ọjọ́ mẹ lèbi ẹ̀dọ̀ mẹ ńwọjọ́ akọ̀kọ̀ ló yí ma yé ni wọlé ìnsà àlùtẹ́kù wọláyé jẹun kẹtùmá ìníní mẹ ọ̀kọ́lọ́kọ̀ sàmáwáàtì wọlé ọ̀r ẹnẹ sọnù yẹlẹ pàánẹ máa jẹ kó ẹ mọ́nà fìtọ́tẹ̀ ọjọ́ ní kiri nù ẹnẹ túmọ̀ níní ẹnẹ sọnù yẹlẹ pàánẹ wọ́sàkọ́rọ̀ ṣẹ́mùsà wọlé kọ́mọ̀rọ̀. ene ahụ olukposu tala ha ihu lọbọ ike a kọntrol ma ike le yekulu lọ wallahi ma ji jiwani ma ni without any element of hesitation erere ma mumuda meni allahu onsono yale pani allahu on a kọntrolu oṣù kóòlù sẹ́wọ̀n kí àwọn dọ́gẹ́ nílẹ̀ fa anna fẹ́kó àìlè márùn-ún ẹjú dàbọ̀ yọ lẹ́tẹ́ kakọ́ yọ ní kejì yìí ní mẹ́kẹ́dọ̀nà yọ ní mẹ́gbọ́ yọdún tẹ́dọ̀ ní mẹ́dọ̀lọ́ yọdún gẹ̀ẹ́sìá ní márùn-ún ẹjú ń aláwọ̀ adó tẹ́jú gẹ́gẹ́ wọn kàkẹ́ nìyí. الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله إن الله لكل شيء عليم الله يبسط الرزق لمن يشاء الله فا يا رزق يبسط الرزق لمن يشاء ya fariziki na gbada tenge ne ki redo sole yon tako jo dariziki na gbada inu eh, ya yuma wa ti ya riziki na gbada te ngene ki redo ya madu wa yakdiru la ene ki amoru yinu riziki gbetin en ko bodu ache ki achi anu koma huwa ngele ti adabi bi ngali ohun alẹ́ gbógi nọ́kọ́ jẹ̀bùjẹ̀bù yẹ ya yájá kẹ́nẹ́dú mama ní màjíní ní àmànúmọ́tò tó A rẹ̀ yà lè ayá ilẹ̀ ilé ń tọ́ yàǹgbà ilé ọkọ̀ jẹ̀bùjẹ̀bù gbógi náà ló lẹ́wìn wa àbẹ́lẹ̀ ní mọ́tò yà lè òun sọ́kẹ́ ilé àwọn yẹ dérò ọjọ́ àríjìkì pídìyàn ní kìrẹ́ ẹ̀dọ̀ èmúdà tí pẹ̀kì ájọ́lá kẹ́ ní lẹ́nu pẹ̀kì ájọ́lá kẹ́ ní lẹ́nu mẹ̀káníkó òpẹ́ àríjìkì ṣùgbọ́ ọjọ́ ìdẹ ẹnẹ dúkì nẹ tùmẹ̀yú ẹ̀tíun pọ́ọ̀kàun pẹ́rẹ́tánẹ̀un ṣòun jẹun náà inú aláwòdó ṣàjọ́máwẹ̀ ẹ̀ẹ́lí ó nàṣàgújì ìyà káàkiri wọn wọ́n má dẹ̀wọ̀n ọjọ́ ní ìmárùsì kíkó ẹ̀ẹ́lí ẹ̀ẹ́nẹ́gìṣà dó ọjọ́ mẹ̀mẹ̀lẹ̀ àníbi ìsà níbi ọjọ́ ìṣe iná ẹ̀mí yọ ní àníbi màmá náà jì ní àníbi wọn níbi mi una daba nabi suleiman oo weete arisikite o yongo ka huma nge yeni haza apa huma haza apa una haza apa una au o yongo ka unge arisi kyo teme yei ki tegi manu lo yini po weke neku ne ile du mataba jolo heleni hàdà àtọ̀ ọ̀nà èyí tẹ lè ní tí kú gbé wà kẹrẹ bẹ́ẹ̀ fọmnú ẹnẹ kẹrẹ dọ̀ ẹ mọ̀ àwọn kẹbùn yẹ pé ọ̀rọ̀ ẹ̀pà ìdádé àríṣìkè lè ti tẹ́wẹ̀ ẹnẹ kẹrẹ dọ̀ ẹ burú ẹ̀dàrọ̀ ẹnẹ dú kẹrẹ dọ̀ ẹnu ọ̀dà àwọn mfik yíyà rẹ̀ dọ̀ ẹ ọ̀ yí gbé ẹnẹ kẹrẹ dọ̀ ẹ kọ́dún bighoiri hisabi ine nini duk mata question wa kakabele katigeni ni wani ile ni anabi Suleiman angojo ka anabi Suleiman de ikawo mi ko vele wene mawe cho omi ko ene maka cho seonge cho yonu gbo ariziki eye ko yo sonu yele kwane on keje ko yua dariziki na kwada ngene kiredo ungadu biti ngene kiredo aile ke mamedo kuno yole kako bulunun e buluno e e yo ipo na yin ti ko ipo na yin akose sana enwo amane de kidu bojo ni gine le e mudwe la

hospital àwọn wọ́n tẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ pẹ́ tí a lè tí éké pọ̀ àjẹmọ́nà wa ẹ̀wọ̀n ìdúkìtà yẹ yóò tẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pẹ́ tí pẹ́pẹ́lẹ́pẹ́ tí là lè kọ́ ataparọ́ yọ ọwọ́ ẹ̀yà ń lé nẹ́ka ọ̀jàbájà yìí tádọ̀ ọ̀yẹ̀ yìí ọ̀yẹ̀ yàbájà yìí tádọ̀ yìí tásọ̀bàtà olùwọ̀n òun ó sábà sí ẹ̀dọ̀ rabarabaraba ọ̀gá kagidi dị nùnùmí wọ́n ẹ̀kẹ́ wá yà mẹ́rin dáadé dáadé kìjẹ́ wọn la fúrẹ́sì kìjẹ́ wọn náà yóyó wọ́n ẹlẹ́gbẹ́ dágò tí éké ẹ̀dẹ́gbọ̀gbẹ́ náà yóò omi táàkì kan tọrọ wọn du yẹli kɔpu kékeré kàmú la kó ẹwọn mọ sédèké ẹnya ẹnya gbèsè protap ẹnya gbomiọla infusion wọ́n kẹta jẹ́ ẹ̀yàn kí dókítà àgẹ̀ wọ́n dágbò tí eke pẹ́pẹ́ tí pẹ́pẹ́lẹ́pẹ́ ẹ̀yọ́ ònúnú tí eke mẹ́rin oyé ẹbọ owó òyè oyé ẹbọ ti 50 ẹni agbẹjà bàtà dùsẹ rọ o dàgbọ ọgá kàtó àti ẹdọ rabarabaraba ọgá katakpo dàgbọ ìdàgbọ gbọyà bí bọdọ bẹ náà dàgbọ yìí dẹ. o gẹlẹ ń arizi kété ni dẹ abu du gẹsọ bàtà wọn jọ máa do yẹn nẹni kí nẹni èyí kì í do yẹn lẹyìn nẹ. Hmm, tó dábàá lọ bàtà kí sùté mi sànù mọ́. ẹtẹ́ eh, ni ẹ̀mdà màkọ́jọ́ adúwẹ́ ìtàkẹ́nẹ̀ ọmọ agálà kẹyà ànìyà ní ọdún dọ́ yìí lẹ́mẹ̀kẹjọ́ ẹ̀mọ̀ ìwọ́bù yẹ ọjọ́ kàyà léjì todo yẹ gbítẹ̀ ọjọ́ ọjọ́ ìyà léjì ọ̀rọ̀ ilẹ̀ túbọ̀ màájú jẹun ló túbọ̀ màájú jẹun yìí ìyàrá òní yìí ìwọ́n ọmọ ìyọmọdù yọun ìwà ayé yúgede kọmùnì kí rí máìka màkà àbàpàdé àpà òjí orí jálẹ́ yìí mẹ́lẹ́nu ọjọ́ àkúmà jálẹ́ yìí ó ń ẹ̀jì ní ọmọ anáná káyà má anáná náà mí ẹ̀rí ọ̀gá ẹ̀ ń rè dè tánì àmú ìyẹ́wò ìdádé ìdádé dúró ìwé fúdú flask ayọ̀ yìí oṣù àlejò rẹ̀ pọ̀ ọ̀pọ̀ pọ̀ ń dúró mà kó yọ yìí ìlẹ́jẹ̀ yóò kéde ní glucose go ma ṣe yan òun ìlẹ́jẹ̀ mọ́ glucose jẹ́ di jẹ́ mọ́kè ìlẹ́jẹ̀ mọ́ ribena mọ́kè tọ́ amú yẹun yọ mọ́ ẹkàbẹ́ boutique búrẹ́dì mọ́ ṣe pọ̀ sí i gbà kẹ́hùn mọ́ ìkọ́nẹ́kẹ́ dámọ̀ alẹ́jọ kọ́kọ́ ti ti ìyá rẹ̀ sí ya ọjọ́ àti ìyàlẹ́jẹ tọ́ àn ìkọ̀ èmìnà jẹ́ ìyàlẹ́jẹ lẹ́kẹ́rẹ̀ hàn aláwọ̀ kí máa nẹ̀rẹ́ jù dùn wá wọ́n máa hàn iná mú ké iná lọ́ha bí kó lè ṣe in alé aláwọ̀ iná tẹ́ gẹ̀ẹ́síà ìṣẹ̀níma ẹ̀hùn dúpá pó náà ولئن سألتهم من نزل من السماء ماء أحيا به الأرض من بعد موتها فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون ولئن سألتهم wala Allah yani wallahi wallahi in sa'altahum ami kafiri ma confuse amuna bojo te ma ka ideology mi mi ya ma tataka de ni wa lo siam ga tume nini man nazzala min as-sama'i ma'a umi yale na rohwana ta

kómítà kan àmẹ́lẹ́bí ẹ̀ sọ́nùmí ẹ̀ tẹ́kẹ́ alọ̀ ẹ̀ tẹ́kẹ́ ẹ̀ tẹ́kẹ́ tán àpá ibò òbòlò mú náà fi kí ó yé ọ̀yìn mi ọ̀làkọ̀ òun ní kékẹ́ ẹ̀ rẹ̀ ṣìkáàbìrì ànùmọ́nù mọ́tánù kẹ́mà lẹ́lẹ́ kàkẹ́ àkáàbìrì ẹgbẹ́ kékùrà ní wọ́n ní ọjẹ́lẹ̀ àmà wọn mẹ́rin mọ́jọ́ tàpàbùlábìlá ìkìdí jẹ́mà níwà kìdẹ́ ilẹ̀ àpàbẹ̀lẹ́gbò kẹ́rẹ̀bìlẹ́gì dí yẹ́mọ̀ní ànẹ́bì ẹnẹ̀gìnàgbó omi ẹ̀rọ̀gbọ́wánẹ̀ ẹnẹ̀gìnàgbó ọmọ ẹ̀dàbóònẹ̀ kàmàmà ṣọjọ́ kẹ́rẹ̀bìlẹ́ yẹ́mọ̀ní ànẹ́bì yẹ́kọ́nẹ̀ dọ́adọ́mabóònẹ̀ tọjọ́ lẹ́mù àtàmìdàá iyèmìdàá abúyálì nanú wọlé ẹnà àdọmọ abóòlù kàmàmà allah ẹnà àdọmí ẹnà ìgbàkẹrọ ẹdọ allah ẹdá ni àmì ayọ oyà náà pàápàá kò mi mú dákórí mbe yìgbò nẹni kàmàtẹ rẹ sẹrí yìgbò mọkẹ wọnyọmi ẹni kàmà ó mọ.

komi kẹda amẹlẹ ma yẹ wọn mi lọ ni ẹkọ ọmọ kẹwọn daba dọọ ẹ ma bo ẹ ní kò fẹ ma bo mọ kakó nǹkan yọ mi tẹkì má lọ yà nà gba ìpàkó ni ìṣojú yìí ẹkọ ọmọ kẹwọn lálẹ tọ dàgbà ẹ kò bọ dàgbà wọn ló yí kakó yẹ wọn mi dà nà ìpàkó ìṣojú yìí ẹ àyẹ̀yẹ̀ mọ̀ èmi. chịkọkadamu oyi doju onwe ịṅa ma nwọ n'oyi edeta ọ ndị eta ahụ ọbụ ka ha lụcha na-abịa àmẹ́lẹ́ wọn náà bẹ́ àwẹ́dọ̀fẹ́ wọ́nyó mi ọjọ́ lẹ̀ ẹ lè tẹ́nà bò ẹ́nẹ́ kàmà wọ́n ló iná òun lẹ́pẹ̀ kọ́ọ̀lì mọ̀ gọ́rìbìn àmọ́ káàkiri maka ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها ليقولن الله والله أتمي كافري مكة إنني أتمي كافري كده إنني أنا رومي وانا تاجي هذا نداجي وفي كان والله الله كيتي مادو can kuma je kala wule mama aje wani ko lil hamdulillah ka ma ko gbede ki amudi ojo ki a bi le ka ma gbo yi mo yo le ka ara re wu amu ko ki na ka le bo kam du choda re aka gbo yi mon ani bi ko na ma bel aktharuhum la ya'qilun o yi le ma akilinu so سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ربنا أجمعين